mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá bí àsìkò yìí agbóhùnsáfẹ́fẹ́ nì yẹmí àjídé sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olúwa lórí kíkóyọ tí olódùmarè kó yọ lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọkọ̀ èyí tí ó ṣẹlẹ̀ sí ní kò pẹ́ kò pẹ́ yẹmí àjídé ló ṣe orin kan síta tó ti pe àkórí rẹ̀ ní mo mọ̀ọ́re léyìí tó sì fi fọ́nrán fídíò ibi tí ọkọ̀ ọ̀hún ti ń jóná ní ojú ọ̀nà márosẹ̀ ìpínlẹ̀ Ìbàdàn sí Èkó sí orí ìtàkùn ayélujára rẹ̀ ó sì kọ sí abẹ́ rẹ̀ wípé mo mọ̀ọ́rẹ́ ẹ ká wo díẹ̀ níbẹ̀. mo mọ̀ọ́rẹ́ mo mọ̀ọ́rẹ́ mo mọ̀ọ́rẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án orí ló yọ mí ní akọrin ilẹ̀ South Africa Zodwa ń sọ lẹ́yìn ìtàgé lẹ́yìn ìgbà tí àwọn olólùfẹ́ rẹ̀ fẹ́ fà á bọ́ọ̀lẹ̀ látòrí ìtàgé tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń kọ ọwọ́ bọ̀ nìtàn Zodwa ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára fi fọ́nrán fídíò ibi tí ó ti ń ṣeré lórí ìtàgé eléyìí tó ń kọrin fún àwọn olólùfẹ́ rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì ń gbìyànjú láti fà á bọ́ọ̀lẹ̀ lórí ìtàgé ìṣẹ̀lẹ̀ búburú lè tibẹ̀ ṣẹlẹ̀ sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní ìlú mọ̀ọ́ká mayegun the general k1 the ultimate kò lè pa ìfẹ́ olólùfẹ́ rẹ̀ tuntun mọ́ra bí ó ti ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá lórí ìtàgé níbi tó ti ń kọrin tó sì tún gbé e sórí ayélujára rẹ̀ ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. ọ̀rẹ́ mi àìjáde. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú ìbàdàn gbàlejò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká òṣèré ní àná òde yìí bí ìlú mọ̀ọ́ká kúnlé afọ́d ti ṣe ọjọ́ ìbí àti ìfilọ́lẹ̀ sinimá rẹ̀ tuntun kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká òṣèré bíi ọdúnládé adékọ́lá àti àwọn mìíràn bẹ́ẹ̀ ló lu ìbàdàn pitimu nígbà tí táyé kọ́rẹ́nsì sì jẹ́ akọrin fún wọn ní ọjọ́ náà ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn ìlúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú àti àwọn olórin kan ni wọ́n ti ń rẹ́rìn-ín tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì ń gbàdúrà tí wọ́n sì tún sọ wípé kí olúwa má pe tàwọn pẹ̀lú níyà látàrí fọ́nà fídíò kan èyí tí aṣòfin tẹ́lẹ̀ rí Dino Melaye fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tó ń fọ ọkọ̀ rẹ̀ Bentley tuntun tó sì kọ síbẹ̀ wípé mò ń fọ ọ̀kan nínú àwọn nǹkan ìṣeré mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ olórin ni Tiwa Savage ti sọ nípa ohun márùn-ún tí wọn kò lè ṣàìrí pẹ̀lú òun nígbàkigbà tí òun bá jáde ó sọ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun wáyà ìgbanására fóònù ìtọ́tẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Tiwa Savage ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ pàtàkì ohun márùn-ún tí wọn kò lè ṣe àfẹ́rí lọ́wọ́ òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin Òkàrè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Smolda ń sọ fún lórí ayélujára látàrí bí ó ṣe gbéra láti ran ọ̀dọ́mọdékùnrin eléyìí tí fọ́nrán rẹ̀ gba orí ayélujára lásìkò tí ọmọ náà ń jó tó sì ń kọ orin èyí tó jẹ́ ti Smolda tẹ̀lé níbi tí ẹnìkan ti ń kọrin náà ó pe ọmọ ọ̀hún àti alágbàtọ́ rẹ̀ sọ́dọ̀ láti ṣe ìlérí ohun tó dára fún wọn nígbà tó fi èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé bẹ́ẹ̀ lọmọ ọkọ ń ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ òṣèré Chioma Porter ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára rẹ̀ nípa iye àti bí owó ti ń gorí búrẹ́dì lójoojúmọ́ Chioma Porter ló fi fọ́nrán fídíò níbi tí ó ti ń béèrè iye tí ọ̀kan nínú àwọn tó rán ní búrẹ́dì ríra ẹyọ kan tí wọ́n sì ra mẹ́ta fún un ní ẹgbẹ̀rún méjì ó dín igba náírà one thousand eight hundred naira tí búrẹ́dì ọ̀hún kò sì tó èyí tí ó tó ènìyàn kan jẹ ló wá fi ìkọminú rẹ̀ hàn wípé ibo láyé ń lọ búrẹ́dì one thousand eight hundred ẹgbẹ̀rún méjì ó dín igba náírà kò tó èèyàn méjì jẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká orí ayélujára Túndé Ednut ló ti kọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn kan má bàjẹ́ ṣá o látàrí bí àwọn kan títẹ̀ àtẹ̀jíṣẹ́ ìkọ̀kọ̀ kan sí Tiwa Savage tí wọ́n sì ń béèrè fún ẹ̀kúnrẹ́rẹ́ fídíò èyí tí ó gba orí ayélujára kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń sọ wípé ìbànújẹ́ ẹnìkan ó ní ayọ̀ fún ẹlòmíràn pé báwo ni àwọn kan yóò ṣe pẹ̀lú àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ sí Tiwa Savage láti béèrè fún ẹ̀kúnrẹ́rẹ́ fídíò ìhòòhò rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin ni Burna Boy ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n má ṣe gbé ìfẹ́ tí wọ́n ní sí òun lórí ohun kan tí wọ́n bá rí lára òun bóyá bí òun ti rẹwà tàbí ohun tí òun fi owó òun rà ó sọ wípé tó bá jẹ́ ní ti ohun tí olódùmarè dámú ènìyàn bí irùngbọ̀n tàbí irun orí tí òun bá fa kúrò ó tún máa padà wù bó sì jẹ́ ohun tí